وكل بدعة ضلالة فقط الله سبحانه وتعالى eléyìí tí wọ́n tún ṣe ìpàdé wọn ní ọ̀rùn pẹ̀lú àwọn ọmọ ìyá ní oníbíbá yìí nípa àdúgbò ìyàgà amòkòkò àti wáyébà yìí ti pẹ́ mọ́ ṣùgbọ́n ìgbòho tó rí báyìí lọ́wọ́ àkọ́kọ́ ni mo kí àwọn àgbàtìsà wa aláàfíà lè gbogbo ọkọ̀ tá a mọ kí ẹ̀ látọ̀rí òṣàlù àtàjù pé ọ̀sùnmọ́rùn àtìkọ̀kùnlọ́ àti wọ́n tí gbogbo àwọn tó gbogbo àwọn olùkọ́ wa níbí báyìí. Sọlá ti ń débí ilé ìdìbò sọ̀rọ̀ ọdún ẹ̀dógún. Àwọn bàbá tó wà ń kalẹ̀ wọ́n ní àlejò ó lójú ló lè má lè fi wọ́n rẹ̀ gbẹ̀yìn bàbá méjì. Ọlọ́mọ àgbẹ̀ fẹ́ máa padà sí ibú. Ọkọ̀ sálẹ̀ sí dáadáa ní kọ̀ọ̀kan wa. Bákan ń gba àwọn ọmọ ìyá ká sagbátẹrù. Ṣé kò fi ṣe báyìí? Òkè wa gbogbo àwọn tí wọn alápapọ̀ pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ̀rù gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ tí wọ́n kó yìí wọ́n ní ká sọ nípa mọ̀fóònù tọ́sọ́gbò wọ́n mọ̀ kí kò ní islam rí kí làgbọ́yé ilé koko àti wípé kí ni ìdúró islam nínú ẹ̀. ṣé ń fọwọ́ sí ilé koko wáyé ni kí kọ̀ọ̀kan wọ́n ṣáájú ṣáájú lọ àwọn nǹkan kan bẹ sí àbọ̀ yẹjú kó tó di pásẹ̀ fún wa díẹ̀ nínú àwọn ohun tí ń jẹ́ ìlé koko àti kí ni ohun tí Islam sọ nípa ẹ̀. àwọn ọ̀rọ̀ tó rò pọ̀ mọ́ tó bá já sí pé àtọ́lé ọ̀rọ̀ gẹ́gẹ́ àtẹ̀dé fún wa ṣe àtẹ̀fẹ́ dẹ̀dẹ̀ káàkú yiri ẹ̀wò onímọ̀gbà wò ní jọ fún tẹ̀fẹ́ dada. sábà ní tẹ̀fẹ́ dada ilé koko nínú àlámọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé báàlàbọ̀ kì í yí wọn lọ́mọ yóò kàṣẹ. ó dógò ń gbó nínú ẹ̀ ibi tí ọ̀yẹ́ kò gbé dé kò gbé dé bọ̀ kò sí ẹ̀kúnyẹ́ rẹ̀ ní kí wù kọ́mọ̀. ẹni tó bá àjọ tó bọ̀ tùmọ̀ yá ni pé ah, èmi yìí lágbára gbọ̀nà kàṣà jù. gbogbo nǹkan bá ti jẹ́ nǹkan bí ìtumọ̀ rẹ̀ dẹrù bẹ́yẹn náà tí wù rẹ̀ ò kọ́ rọrùn. ẹ̀rí tí bá fẹ́ ń kọjú olè tó lẹ̀ yóò bá ní tí wọ́n bá ní kó pe tàṣà jòdà ó lè máa sọ pé tàṣà jòdà tàṣà jòdà kò ní fẹ́ rọrùn kò lè náà. nínú àwọn gbólóhùn tó tún so pọ̀ mọ́ tó ṣe pé yóò máa papọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn olùwọ́n wá fẹ́ sọ nípa tàṣà jòdà wọn ní fẹ́ aláìmọ́ mẹ́lú báwọn tó ń pè ní ìfọwọ́pọ̀. ìfọwọ́pọ̀ àṣejù náà lọ́wọ́ rẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ ni pé jáwèza lìhàdà wẹ̀lkọ́dìrọ̀ fi kọ́wọ́lé ọ̀fẹ́ àìlè ọ̀tá ẹnu àlà àti òdiwọ̀n bó ti yẹ kóró ọ̀tá ẹnu àlà nínú ọ̀rọ̀ sísọ ọkọjá àlà nínú òṣè ẹni tó yẹ náà ti ń jọ ti iwájú yẹn náà torí wọn so pọ̀ mọ́ra wọn ẹ má jẹ́ àgbàgbé yìí tá kọ́kọ́ wí lákọ̀ọ́kọ́ ọjà ń kórè ọ̀rọ̀ wa ṣé ó fi àṣejù bọ̀rọ̀ náà kò tiẹ̀ kílẹ̀ rẹ̀. nínú àwọn ọ̀rọ̀ èyí tó lè pọ̀ mọ́ fẹ́tí ìkìlọ̀ ìwé náà ni àtàlẹ́kọ̀ọ́ rẹ̀. tó fún ojú ẹ̀ ní àmà máa wọnú ara wọn gbogbo ìgbà yóò táwọn àfa àbáfẹ́ máa mú ẹ̀rí wá lórí ẹ̀. pàtàkì náà èyí tí wọ́n tako irú lókoko báyìí wọ́n lè máa lọ mú ẹ̀rí ohun tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ táyẹjú yìí wọ́n á mú wá. tí wọ́n bá lè pàdé sọ àṣeyṣe yìí ìwọ́ra wọ̀tàkàlàfà fìhì ọ̀sà ti tàkàlàfà fìhì ọwọ́ àti àlàbọ̀rù nínú ẹ̀. àlàbọ̀rù ẹgbẹ́ táwọn Yorùbá sọ pé àlàbọ̀rù wá di gíní o ó dẹ̀wù. nínú ọ̀sẹ̀ tó lè ọ̀bọ ìpẹ̀sẹ̀ gbẹ̀gbẹ̀ tí wọ́n ní ká sọ̀rọ̀ ń parẹ̀ yìí òun ní ìdàlùkù náà. ṣé ìfún kàtà bá fẹ́ máa sọ tàbá fẹ́ máa mú ẹ̀rí èyí tí ó pọ̀ fún mi níbi ṣẹ̀ṣẹ̀ gbogbo yìí ló kókó yìí a rí pé o dábàá mú wa fún wa máa mú ẹ̀rí tó ní ṣe pẹ̀lú àwọn gòló wa. kí ni wọ́n ń pèsè gòló? lọ́wọ́ ni wọ́n yà ṣe lágbóró rẹ̀ bí ọ̀sà àṣejù nínú àlámọ̀rí àbí ọ̀sà àṣejù ní ẹ̀sìn ayé ṣẹ̀ṣẹ̀ dàda fi yìí. ajá sí wíkú àlùkò ní ọ̀sà àjọ̀dọ̀ àlùkò kílóhùn tí a tó lè wá fún àtàṣà gbọ̀ngàn náà lè kéré ọ. alùpùpù orísun wa rẹ̀ sì sì jáde bí bàyí pé tàbádé kọ́lá olùsúnmọ̀ pé àṣà dada àṣà dada fìlì ábúrí ọ̀jẹ́ ọ̀rẹ́dẹ̀ ìhàjà ọ̀pọ̀ ọ̀tá yẹnu àlà nínú àlámọ̀rí ọ̀wọ̀rí ọkọ̀já àlàmẹ́ ayọ̀ ẹ̀kọ́ ẹ̀ wá rí gbogbo àwọn kẹta àtàlẹ̀ yìí á rí pé kò lọ wọn ó ń kó ìlógún kan náà ni. gbogbo ẹ̀ pátá ni ìṣẹ̀rí àbú ó dẹ̀ sì sọ wa lára kó lu ẹ̀. pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ tó pọ̀ ṣé ká àkọ́kọ́ kó àwọn ayọ̀lùkọ́ àrè lọ́sọ̀ọ́ wa tó pọ̀ fún wa nípa ẹ̀ ilé kókó àṣejù ìkọjá àlà nínú ẹ̀sìn lọ́rọ̀ ẹ̀rú kọjá rárá àbájú wọn ló tún lẹ́ àkùnkù díẹ̀ bí a lè kó twenty wa ẹ̀rí tá a bá ní ká lọ sínú àwọn ayé àlùkò ayàlù nínú tó kéré sọ ni lára nínú ìwé àwọn tó ń pè ní ìtòfẹ́ gbogbo yìí àwọn kan lọ wọ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tó ní ká ẹ má jẹ́ àgbàgbé o nígbà sọ yìí pé ẹ̀tọ́fẹ́ gbogbo ó lè túmọ̀ sínú àlùkòlò àwọn kẹsọ́dọ̀ tó bí ṣe pẹ̀lú ẹ̀ kótó bá ṣe yiri ẹ̀wọ̀ ń sè. ayé àkọ́kọ́ tá a kọ́kọ́ wò wọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala sifatu nisa ayé ọgọ́rùn-ún tààtì mọ́kànlé ní àádọ́rin one seventy one. wọ́n ọba àlìkọ́lá ni ya ahlal kitab ẹ̀yin oníṣẹ́ra. láàfà kúrò sí ibi ìlíkò ẹ má ṣàfihàn nínú ẹ̀sìn yìí wọ́n lẹ́sẹ̀ kúrú alọ́lọ́hì ilẹ̀ ìhàkọ́. ẹ àti òtítọ́. ọlọ́run bá wọn bàgàtà rí àrí ó lè fi tó ń jẹ́ ìbánisọ̀rọ̀ fáwọn àmọ̀sùlùmí náà. nítorí pàdánù àsọlọ ọlọ́run àlọ́sọ́lá ọlọ́run sọ ayà yìí kalẹ̀ fún ó sì tó gẹ́ kalẹ̀ ó gbà yín náà. ẹ má ṣàṣejù ẹ má ṣàṣejù mẹ́sìn yìí ẹni táwọn ẹ wọ́n ṣàṣejù nípa rẹ̀ nígbà yọ̀ àyíṣà àléṣe sọlá sọlá òun ìyá rẹ̀ kọ́ńkùn ọdún mẹ́ta lọ́kàn. ọlọ́wọ́ á rí àṣejù ni. wọ́n fi ẹ̀yí pé ẹ̀rí alákọ̀ọ́kọ́ rẹ̀ ó ń kọ́ pé àṣejù ń ní akọ̀gbọ́rọ̀ rẹ̀. ẹ̀rí kejì òun náà lọ́rọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tọ́lọ́ ọba tó fún wa kẹtàdínní ọgọ́rin ní kò ní yá àdé má gbà sí ìlú nínú yìí èyí tó bá jó òtítọ́ òun ni kẹ́ ń sọ. lẹ́nu ta sọ wípé ẹ̀sẹ̀ group ìfúnra ẹ̀rọ tó sọ lórí tó fi ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ìwà bẹ́ẹ̀ kí ló kò léwu káwù wa ti lọ ìwà wa ọyọ kọ́ wà ní ìwà wa àlè tó káwàmà ìdúró dédé wọ́n á dẹ̀ lé wa kúrò níbi sísàsì nítorí pé àlùfáà bẹ́ẹ̀lẹ̀ rọ̀bì lẹ́tẹ̀lẹ̀. Ìwà abọ́lá, ìfúnfún ọlá, ó wà láàrin ìdọ̀tí méjì. Bẹ́ẹ̀lẹ̀ kẹsẹ̀ jọbí, wọ́n tẹ̀sẹ̀ àhòlè. Láàrin ìlú kókó, àti kí ẹ fọwọ́ dẹgbẹrẹ mú nǹkan. Nígbà láti máa mú ohun tí ẹ ti fẹ́, òun náà ni àlèsè ọmọ ọmọ ìyá ìṣẹ́gbẹ̀ Bẹ́ẹ̀ tọ́kù ìyẹ̀wò tó kẹ́ lórí wọ́n wulẹ̀ mú tẹ̀sẹ̀ gbòdò ní gbogbo àwọn gbólóhùn yẹn náà kẹ̀kẹ́ náà gbogbo wọn sọ. Òkè lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá tún sọ̀rọ̀ sí kọ́ọ̀mọ̀ fún wa sọ wa lára. Nìkan náà lọ bọ́ sí abẹ́ ọgẹ́lẹ́ ọ á ṣe ìlú kókó láti má jẹ ọ̀rọ̀. Sọ̀rọ̀ padà ń bọ̀ wá bẹ̀ yìí pé àti wọ́n lè fún wọn ẹ̀jẹ̀ tó yẹ kí wọ́n fẹ́ ṣe ọmọ ẹgbẹ́ rẹ̀ ní o gùnú wo dùn fi o láàrin kọ́lẹ̀ torí ilẹ̀ fáńtì ń jẹ́ Muhammad ń jẹ́ Ahmed ń jẹ́ Hafiu ń jẹ́ Hafiu ń jẹ́ ha ipò kò sí ojú lóbi báyìí. nígbà bá ń lọ ọ̀ka tó ń fi àjàgbé lílógún ọ̀ka àjàláyé ló là sàárì sí tọ́ha ara fi méjì kò sì pé ọlọ́wọ́ ọba àlejò ọlọ́mọ gbèsè kéde ó gbà lérò pẹ̀lú ẹ̀ kì í ṣe pàdánì ọ̀rọ̀ pé nígbà tó lọ́wọ́ wa bẹ̀rẹ̀ pé mọ́ àǹzánà àlẹ́ ọlọ́run bá di fún láwọn yẹ́sì kò lè jẹ́ tó sì mọ̀ sí mọ́ra ti gbà nígbà tí àjọ dìde àti orí rẹ̀ sọ̀lọ̀ ọ̀fọ̀ àríwá rẹ̀ sọ́lọ́ àwọn ọ̀pá rẹ̀ yàtọ̀ sáwọn àdó àtàwọn afáàní máa ń ti sáwọn gbowó lórí rẹ̀ àdó àwọn ilé mẹ́tẹ̀ táwọn àwọn ọ̀dà rẹ àbá àti dàrẹ́ tẹ̀tẹ̀tẹ̀. ìgbà ọlọ́run bá ní fún abdullahi náà bá bá ní fún ní àgọ́ yẹ́sì olùgbọ́ tó bọ̀ tó máa lọ́kọ̀ á ní ó sì dérí bọ̀. abdullahi náà bá sọ wàá tọ́ ha sí èdè rẹ̀ mọ̀tọ́jú tó jẹ́ tọ́ ha. àkúrú rẹ̀ náà wọ́n máa ń gbé kalẹ̀ fi sọ́kè yáàsì. ẹgbẹ́ni ló ń tẹ̀lé kọ́bádìyà ẹ̀rọ wọn ti ń sọ yàtí lẹ́kọ̀ọ́ ni àtọ̀ wọn ló ń sọ yàtí náà lẹ́kọ̀ọ́ àti tọ́ ha ọ̀ ṣùgbọ́n kò sí sọ yìí lọ́dọ̀ tiwa náà. ẹ̀rí ọmọ mi ká hà máa àǹzàlẹ̀ àlẹ́ ìtẹ̀lẹ̀kọ̀ àná ìtẹ̀sọ̀ àṣọ àlùkọ́ àdìkalẹ̀ fẹ́ kó ti torí burú. ẹ̀sìn táwa ń ṣe yìí náà ni ó òun ò já gbádùn ayé wa mọ́ ó ò torí bẹ́ẹ̀. ẹ̀rí Ẹgbẹ́ tí ilẹ̀ máa tún tọ́ka sí ìrìnkà àtún tọ́ka sí ilé ilé kókó. Ṣẹ̀rí akọ, Islam sàtìkà ọkọ̀ ní lára ń bẹ̀. Bákan náà, nínú àwọn ẹ̀rí fún ìpínlẹ̀ rẹ̀ náà lọ́wà. Òun náà lọ́wọ́ lọ́wọ́ ọba sọ́kọ́ ní sọ́kọ́ ìpàkọ́rọ́ ayé ọgọ́rùn-ún kà sí márùn-ún yìí ní ọgọ́rin nípa ọ̀rọ̀ àwẹ̀. Ọlọ́run yóò rí ibi lọ́hù bíkò mẹ́lẹ̀ yóò wọ́n lẹ̀ yóò rí ibi bíkò mẹ́lẹ̀ ọ̀. Ìyẹ̀wò ọ̀rọ̀ lọ́wọ́ ọba àlejò alámàdì ti sọ́kọ́ yìí kò tẹ́sọ̀rọ̀ fún yìí lọ́sọ̀ wa ń lọ fọ́yìnà lọ́dọ̀ àwọn afẹ́rẹ́ òṣòrì lórí àlùbọ̀sá pẹ́tọ́ tẹ́sọ̀ lè fún káyìsì wọn. Ilé wo tó bá lu koko fún ààrẹ bẹ́ẹ̀ ló ṣe kíni o. Ṣé wá rọrùn? Ẹni tó ní ìrìnàjò ní ìsìn wa ní ìrìnàjò. Ìjọba ìlà ń bọ̀ ti gbọ́kọ̀ sẹ́lẹ̀ náà sọ̀rọ̀ ti wá bẹ̀yẹ ni wọ́n mọ̀ bó ẹni tó bá ṣe ìrìnàjò kan ó ṣe kíni o kó fáwọn ẹlẹ́. Àbẹ́ni Kọ́rẹ̀ tó káyọ̀ rẹ̀ yẹn lẹ̀ kó padà máa dá padà lẹ́yìn Ramadan. À ń bọ̀ wá bẹ́ẹ̀. Ṣé ẹ wá lè lé òun òṣè bẹ́ẹ̀ tó dìde kókò? Bákan náà, nínú àwọn ẹ̀rí, ní kó ṣe fi ń tako ilé kókó àti gbogbo tó pé tí ká kàálẹ̀ lọ. Mo lọ rọ ọlọ́run tọ́lọ́ fún kọ́ Mọ́sọ́kù Hajj. Káyà kejì ti di ọgọ́rin seventy eight ìkẹ̀sí yìí lẹ́yìn lẹ́yìn wá sì bẹ̀rẹ̀ ẹ wo bí àwọn ẹni tó lọ wọra wọn sínú àwọn ẹlẹ́gbẹ́ ní. lóyún fún àkókò wa kódà kò ní láti àsìkò fúyàwó kò ní ṣiṣẹ́ lọ. ẹ fúnka mi gẹrẹ alekere gẹrẹ agbọ́dọ̀ àti ìlú ọdẹ gbogbo òfin mọlẹ ọ̀rẹ́ sí yóò gba kẹríkà ìfà gbogbo ìlú rẹ ilé koko ọlọ́run ní lábẹ́lé kan lọ́rùn àti ohun tó bá ní ìgbà láàyè láti ṣe. gbẹ̀rùgbẹ̀rù dúpẹ̀rẹ̀ àtàwọn aláṣẹ wọn tó alágbára àti ṣe rè. ẹ wá rí bàbá rí ká lọ sínú súnà débi sallallahu alaihi wasallam káwọn ẹ̀rí tó pọ̀ kódà tá a bá kà títí àsìkò ní ìlà ẹmọ díẹ̀ á fẹ́ wí bí ogún ìtọ́jú ìyá máa ta lọ ni. lórí pé àníṣe àṣejù tuntun ìkọjá àlà nínú ẹ̀sìn ìsìláàmù tọ́lọ́ ọ̀sẹ̀ rà níbi sọ́lọ́ àyọ̀kẹ́lọ́ ẹ̀sìn máa gbàgbé ọ̀rọ̀ tí mo sọ tí gbogbo ògbà tí wọ́n bá ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìsìnkọ́mọ̀ kí ò ní sáláì bá kẹlu pẹ̀tọ̀ ìdúró dédé dá wíì ẹ má pàṣẹ jù bọ́ o ẹ̀sìn má pàṣẹ ètò o dọ́gba yẹn gẹ́gẹ́ nílànà ẹ̀sìn o wọ́n rí sọ́lọ́lọ́ àṣẹlá wọlé sọ ìyàwó àyíṣà àdìjọ́ kan wọ́n bá arábìnrin kan lọ́dọ̀ rẹ̀. ìyàwó àyíṣà arábìnrin sí ní lórí arábìnrin yìí pé ah, àwọn eléyìí máa ń sin lọ́rùn ìjọ sì yí pọ̀ ìkó ráì ìkó ráì ìjọ náà ní ah, ah! èyí tẹ̀ wà ń sọ yìí ti pọ̀ ju tó náà ní sọ adúrú gbogbo eléyìí bímọ tuntun tó owó tó ẹ bá ní parí kẹ máa ṣe nínú tẹ́ẹ̀sì o ẹ bá ṣe lágbára mọ́ ni o. Ṣèlúfà inú lọ àlàyé mẹ́lú ẹ̀tẹ́ tàmẹ́lú torí kò ní sí ọlọ́run láti máa fún ní ẹ̀sẹ̀ dáadáa fẹ́ǹsì. Títí tí ó fi sí ẹ̀yìn gẹ́gẹ́ fẹ́ǹsì, ọ̀sẹ̀ fi ni tó fẹ́ǹsì kẹ́ẹ̀kú pọ́nlẹ̀ lọ́rẹ́pẹ́tẹ́ ni ẹ́ Adébísọ́lọ́lọ́ àyọ̀sálàmù olùdarí tó wu ọlọ́wọ́ ọba jù àwọn ẹ̀dì mọ̀ dáwà mà àléhì sọ àfihàn òdò tó yẹ ń ṣe pé yóò sí bẹ́ẹ̀ kó dàbí ojú díẹ̀ lọ mo lásán máa ń sọ ẹni tí ń ṣe rere ó ti ń sọ ojú kékeré báyìí lọ kó má sì wọ́n bẹ̀rẹ̀ ló ti ní báyìí wọ́n ti ní báyìí ló padà dà ẹ̀ wọ́n ti ń kọ́ wọ́n ti retí ẹ̀ lóòrèkóòrè kó má sì wọ́n kò sáǹfà níbi kó ṣe wúrúwúrú tọ́wọ́ alákọ̀ọ́kẹ́ padà pa sí àwọn padà ti fẹ̀fẹ̀ mọ́ nínú àwọn ìlera tí lè kókò látòjò máa ń dá lẹ́nu yẹn lórí ni òun náà ni àwọn ọ̀rọ̀ sádùn sọ̀sálà sọ ọ̀rọ̀ tẹ̀ láwọn eléyìí ọ̀rọ̀ ni sádùn sọ̀lọ́ máa sọ̀lọ́ sọ pé hálẹ̀ kẹlẹ́gùn tàbí tẹ̀ nínú hadith abdullahi bin masoud ọjọ́ torí ká gbọ́dọ̀ sí ìfọ́rọ̀ ọ̀sàságbèdò là ń sọ lójú ayé rẹ̀ bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀ náà kẹ̀kẹ́ náà wọ́n tù. àwọn aláṣojú má dẹ̀ ti tẹ̀sí kárò ẹ̀mẹ́ta là lẹ́bi rè. bákan náà nínú àwọn ẹ̀rí àwọn hadith àbí fún ọ̀dẹ lọ́sàrá sàdẹ́bí sọ́lọ́lá àtàlà sọ wípé hadith ẹ̀rí ẹ̀sìn ilẹ̀ ti ẹ̀yọ́ ìrọ̀rùn ẹnì kò ní mẹ́sì tẹ̀tẹ̀ àti kẹ́sì tún pọ̀ lẹ́rẹ̀ tẹ̀tẹ̀ yóò sì padà rí pé àti ìtì sí tẹ̀tẹ̀ rárá rárá lẹ́nu. padà a gbọ́ pé ẹ̀sì kọ́lẹ́kọ̀ ní báyìí ẹ̀sì báyìí ẹ̀sì náà kò járu ẹ̀sì bẹ̀rẹ̀ ẹ̀sì náà ní àwùjá rí ẹ̀sì náà ní orúkọ rí ẹ̀sì náà kò bẹ̀rẹ̀ àti kí yẹn ṣe wọ̀tọ̀ bá lágbára lọ rí bẹ́ẹ̀ làwọn Yorùbá náà máa sọ wọ́n ní àwa ọ̀yẹ́ àwa náà ọkọ̀ bá láti yọ lágbára. àwọn ẹ̀rí ẹ̀ ọwọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ lọ́rẹ̀ kẹtẹ sínú àwọn ìdánùkù sálágó tó ṣàtakò rẹ̀ wọ́n jẹ́ hadith adẹ́sù mọ́rí ọ̀gá lọ́ta án wọ́n lọ́dún kan ọwọ́ mọ́sálásí jọ́sọ̀ tó bá okùn kan okùn bọ́ so láàrin òkú kan sí kan wọ́n á béèrè pé èwo nílé ìkí ni wọ́n fi ń ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni tó bá ti kírò títí tó dúró tó bá ti rẹ̀ yọ́kẹ̀ fara sí okun òdìrí tó fara kò fi máa wò lulẹ̀ ìdíṣẹ́ ọlọ́run ní ṣe ìdíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ tó jáṣẹ níbi ìdàyí náà pé olóòrùn ọlọ́ sí okun rẹ̀ ìyẹn tó lè àjẹkùn gbèsè àkọ́ sẹ́ni kọ̀ọ̀kan yìí kírò tí ara rẹ̀ bá jí pépé sí ni o tó ti wá rẹ̀ fáìlì yẹn rẹ̀ pé ọ̀yà lọ fún orun fi ń gbà rẹ̀ àwọn ọ̀rọ̀ bíi tó tẹ̀lé ọ̀rọ̀ àdéhùn yìí lọ́gbọ̀ kọ́lá tó fi wọ́n gbé jáde. gbogbo àwọn olóyìn tí ń takò sí àdéhùn koko kò sí lẹ́sìn tí ẹ bá ń ṣe ìṣọ́ bí ìdí ń ṣe kì í ṣe ìlànà tá àdé ìbò wa ló ń tọ̀ òun ṣe. ọlọ́lọ́hùn àlejò àrè ọ̀sẹ̀ lọ. ẹ̀rí ṣé ọkà bí ìtòlú ìyá wa ń sọ Ọmọ àjà gbígbé á ti wá forí jì ọlọ́run. Bẹ́ẹ̀ tó gbàdẹ̀ pọ̀. Ada tún búra rẹ̀ tó kálí wá forí jì rẹ̀. Kí ló tún fa oorun ní? Ẹ̀rẹ̀ sí rẹ́gẹ̀ fásitì ọ̀bá ti tó. Nínú àwọn ẹ̀rí rí, sọ̀rọ̀ ẹni tí wọ́n bá ń lẹ́bí ìlú àkókò dáadáa. Ọ̀dọ̀ ọ̀pọ̀lẹ́ ìjáde ìgbọ́mọ ọ̀dọ̀ ọlọ́fìtàlá. Ó ní èmi jẹ́ ẹni tí máa ń kí ọ̀pọ̀lọpọ̀ ọrùn pẹ̀lú àdẹ́bì sọ́lọ́lọ́hùn àríwá rẹ̀ kọ́lá. Ìwà àdẹ́bì nìyí káàdì sọ̀kọ̀ láti hù kọ́fùdà gbogbo rẹ̀ ló wà ní wọ̀túnwọ̀sì ni. kódà kó tó bá rẹ̀ jẹ́ ìdánilẹ́sọ̀rọ̀ rẹ̀ wọ̀túnwọ̀sì ni. wọ́n yẹ kí lábárí lè mọ́mú kẹrin ìjọ gbajúmọ̀ láwọn àwùjọ wá ń sùn. tí ọba ti ta aago méjì ò ní bẹ̀rẹ̀ kútúbà. káwọn abẹ́rẹ́ kútúbà júmọ̀ àtàrí ìlú yìí kọ́dàgúrẹ́ tó parí ẹ̀. àwọn tí wọ́n fi líle ṣe òun náà lẹ́kọ́ tí wọ́n ti gbà lọ́dọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam. ẹni tẹ ẹni bẹ́ẹ̀ ìbéèrè ṣáàjù iṣẹ́ tí a ṣe jù lọ nìyẹn wọ́n padà bí yẹn lọ́wọ́ kan tó jẹ́ dáadáa. ìbéèrè ṣàṣe jù níbi kó túbà tó gùn yẹn. súnbẹ̀ gẹ́gẹ́ bá ara tó ṣe pẹ̀lú kó ṣe ìrù sọ́lá ti sọ́lá àpérò yẹn. sọ́lá ara lọ́ máa jẹ́ nígbà wo ló ń dá sọ̀rọ̀ yìí ó ọmọ rẹ̀ ju sọ̀rọ̀ ojú ń lèyàn ọba àbá pariwo ọmọ rẹ̀ ju sọ̀rọ̀ ọmọ àjàgbé sọ̀rọ̀ kíkẹ́ ń sọ̀rọ̀ léraléra lásẹ́ tí ó ṣe bẹ́ẹ̀ láàrin ọgbọ̀n ọ̀sẹ́jú ọ̀rẹ́ tó ti bọ̀ fún ìwé kan sẹ́wọ̀n bí àwọn kótó wà lórí ìgbàgbọ́ pé kí eré orí ìtàgé ní òṣèré o àbí ẹ̀ẹ́dẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ láàyìnlá àyìnlá láàyìnlá àyìnlá Ìwọ́n jáde kọ̀ọ̀rẹ́ sọ̀rọ̀ kò sí ọ̀. Ó tó ń bì kọ́rọ̀ pa ara ẹjú àbájáde. Ṣùgbọ́n kẹ́ ojú ọ̀gbàrà ṣe níbi o. Ìgbà tí tó fájì àtọ̀tẹ̀ ọ̀ wá fúnra tí ò ní ju bí ayà bíi mẹ́ta lọ. Òjò òṣìṣì. Ẹ wo ẹ̀dẹ̀ ti yapa ìlànà náà sọ̀tàn ti wá lé lórí ìṣe ní ojú àfi máa mi já lè mọ́mù yìí gbàgbọ́ yẹ́ẹ̀sì òun náà ní kí lọ sí kó kúrú tí òun náà fẹ́ lọ kí òun gò àtàkùn jù ní ọkùn bàbá gò tí òun náà bọ̀ gò lágbèjì ọ̀fẹ́ ní gbogbo bàbá máa ń kọ́ oṣù pé ká má tẹ̀ ti sọ́ra ariwo àwọn èèyàn òun tí ó gò nígbà ìlú kan ti àwọn èèyàn wọ́n ló gò lọ́dọ̀ sí wọn ìgbẹ́ni tó bá ti kí òun bá nẹ́bí ìsóríkì ká bàbá ọjọ́ tí wọ́n jùmọ̀ àti sọ́tù fàtíhà àti sọ́tù láàlà láti alákọ̀ọ́kọ́ láti àkejì òkè sọ́tù fàtíhà àti alùkọ́síyà. àwọn ìyá bá ti jáde wọn bá ní wọlọ́ọ̀hì àhádà àhádà ìmọ̀ nǹkan ní ìlànà náà lẹ́nu ojú bá àrùgbò ẹ̀dá kò sọ fún àgó ọ̀rọ̀ ti ṣe fún náà torí bẹ́ẹ̀ a sọ àbálà bẹ̀rẹ̀ dáadáa. lọ́sẹ̀ lẹ́nu àwọn ẹ̀rí ìgbésẹ̀ tó ń fún náà ولد حديث أبي كحيفة وهب بن عبد الله ولا النبي صلى الله عليه وسلم قد سلمان فارسي حتى فقضى أبو برداء حكمة جماعة سمويا هو على بيرو جوكر حسن جوكر وقوم جعلي جولة لأنه هو جه Adé ẹni tó gbéjà àlejò ó lẹ̀ lówó ọ̀jẹ́ àlejò lọ́wọ́ àjọ fún àlejò ó hàn ájọ jẹun ni. Tí o gbàlá rẹ̀ jẹ ni.

ìtòsí ni bẹ́ẹ̀ ni Salman Farisi radiyallahu ta'ala lọ́ba ìyàwó Abu Darda. wọ́n wá sọ́ra ní pé Abu Darda tó gbé ìyá àlejò náà tó wọ̀ jẹ́ ẹni tó ń pè yàn lálejò ó tún lọ́wọ́ lè jẹun àlejò lórí kọjá o àlejò wa ní àjọ jẹ ni. ìjọba tó dìgbà tí wọ́n tún tó wá tún bẹ̀rẹ̀ lẹ́fẹ̀ẹ́ yóò tó kè é sásìkò ó ti ta ọdún fẹ́ dìde ìyẹn tó ní kè é sásìkò tó wá padà di àkókò tí ọ̀kadà jọ ti rẹ́ sílà ó tó wá di kí wọ́n lọ ọkọ̀wòlẹ̀ ṣe oríwà àbúdàgbà tí lọ́dọ̀rọ̀ bí bàálẹ̀ kàkọ́ ẹlẹ́dàá rẹ lẹ́tọ̀ọ́ tó gbà lọ́dọ̀ rẹ̀ òun ni lóyún tó ń ṣe yìí wà ìnà lè síká àlẹ́ kàkọ́ ẹ̀dí rẹ̀ gẹ́gẹ́ rẹ̀ bí ohun tí ó gbà ọ yẹ kó o sùn fa ọmọ ìgbà pé kó o sùn ẹ̀dí rẹ̀ bí ohun tí ó gbà ẹ̀rí sí àwọn tó ń sọ nípa ìlera títí báyìí kò ti kéré tó yẹ kí ẹ̀sùn omi wákàtí mẹ́jọ níjọ kan ọlọ́pàá tẹ́lẹ̀ lo èdè kan tí wọ́n tún èdè kan kí ilé àlàáfíà ló fi tẹ́tẹ́ lọ kò sì ju kókó kọ̀ọ̀ta. Ṣàlùmọ́ ìwé tí wọ́n ti gbogbo ìwé ọ̀rọ̀ ló máa láwọn náà ṣe tàhájò. Àtàhájò ló ń gbèdè áì. Wọ́n máa lọ sí wọn. Wọ́n lọ gbọ́dọ̀ parí oṣù. Ìpàdé oṣù Gègéyà. Ìwé ìtòrí ọjọ́ bàbá àjẹmíjọ́ ìlòhìn. Sọ̀rọ̀ tó ìjọba máa ń pàdánù rẹ̀ máa ń pọ̀ yọ padà ló sádàkọ̀. sádàkọ̀ yẹ àgbájú ló bèrè bẹ́ẹ̀ lọ́tọ̀ ájú di lọ́fọ̀kọ́lẹ̀ àkọ́kọ́lẹ̀ lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ ni àbáwọn méjèèjì wọ́n dìjọ lọ ni ló padà ló sádàkọ̀ wọ̀ fi bó ní àdínkù sádàkọ̀. two òun ni pé ládá tó tún wà níbi tó tọkọ àti àwọn tí wọ́n dìjọ pé òun kọ́ àkọ́mọ́ àti ọ̀rá méjì lọ. mo rọ̀ pé kó ti ilẹ̀ zakiri lọ́wọ́ ha tẹ̀síra wọ zakirọ́ ó pàdánù rẹ̀. tírì mo ní kí wọ́n kò kó bára wọn wọ́n bá ṣe bẹ́ẹ̀ lọ títí wọ́n lè padà ní pọ́blẹ́mù ní ìgbà ìlera wọn. lẹ́yìn tọ́lọ́ wọn bá lè kí ọládẹ́sọ̀kọ̀ wọn láti ní kò di àyídí fún ìlẹ́ta ìlúta àwọn ni wọ́n dẹ̀ kò kò fàyà. ṣé o ní ká bẹ́ẹ̀ sàlùmọ́ọ̀nù tààrí fún wọn sọ fún àdúgbò ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà àbí ìrọ̀lẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó máa gbà lọ́wọ́ ẹ̀rọ yẹ kó o sùn fa ọdún tó fi lọ lóde oko ẹbí ìrọ̀lẹ́ tó gbà lọ́wọ́ ẹ̀rọ yẹ kó o máa jọ kúrò fún ìgbàlẹ́ ẹ̀kọ́ máa fi ta ẹ̀rọ nígbà tí nípa ìjọun lọ́fẹ̀ẹ́ rẹ̀ bákan náà wọlé àhìlẹ́ka àhìlẹ́ka àkà ara ilé rẹ̀ náà lẹ́kọ̀ọ́ tó gbà lọ́wọ́ rẹ̀ ó níyàwó rẹ̀ fẹ́ kọ́ pàṣì fàáàkùn kùnlẹ̀dì àkùn àkà ìṣẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ tó dára ilé ẹ̀ nígbà táwọn ìwà padà dé òfìjọ òṣìṣẹ́ ọlọ́run fọlọ́ ọlọ́run àdéhùn àdéhùn sọ́lá ń torí lógún ayé rẹ̀ lọ́wọ́ ayé àlùsọ̀ sọ́lá wa sọ pé sọ́dà kan ṣàgbẹ́ òdodo ní sàlùmọ́ọ̀mù kan pẹ̀lú tó wù yẹn. ó lè fi àwọn òṣèlú ìṣèlú oníṣẹ́ báyìí ọ̀pọ̀ lójú ayé àdébí sọ́lọ́lá àṣálá tó fẹ́ bọ́ sí pàṣẹ. ìrẹ́lẹ̀ sábẹ́dì sọ́lọ́wọ́ àtàlágbà wípé ó máa ti dé sígbọ́n mi nípa rẹ̀ pé ó ní gbogbo ọ̀sẹ̀ lọ́wọ́ máa fi gbà rẹ̀ láì gbogbo ọ̀sẹ̀ ayé àwẹ̀ lọ́wọ́ máa fi gbà gbogbo ọ̀rọ̀ ayé ọ̀gá ọ̀gá lò ó máa fi ṣẹlẹ̀ sílá. àwọn ará mi rẹ̀ nìyẹn. bó ti fẹ́ wọn lóòótọ́ fẹ́ máa ṣe nìyẹn. ìdíṣẹ́ ọlọ́run wá fún ní àwọn ìmọ̀ràn tó pọ̀ nígbà ní wípé ṣọwọ́ òdìdí kọ̀ọ̀kan tó ọ̀gọ́gọ́ máa parí yìí. kò sí jẹ́jẹ́ gbọ́dọ̀ wà ọlọ́run ní ìṣẹ́jú náà lọ. wọ́n méje ń kọ́ àkọ́dọ̀ ẹni tí bá parí kọ́ àlè tó kéré sí jọ́gbẹ́ ìtàkùn fún ọyé. àwọn ọ̀dọ́ ọlọ́ba ló ń lójúmọ́ báyìí yóò parí parí òjijì ọlọ́run sọ̀rọ̀ àṣàlà rẹ̀ fún jọ́gbẹ́ mẹ́ta. àti bá jẹ́ mẹ́ta àṣìyá ti hàn ṣe ní kíkà abẹ́rẹ́ ọ̀fẹ́ kọ́tọ́ ní káfáwa abdullahi ibn amr al-aas radiyallahu ta'ala anhu ó gbá rẹ̀ yìí sá àgbáyé. ó náà sáwọn ti sálá ń tọ́jú rẹ̀ ní pé làálùwàkà tẹ̀síwò ló fi kàlà ọ̀nà. ó mà súnmọ́ sẹ́yìn rẹ̀ gùn ó làzìmì ìfẹ́ láyé ẹ̀fọ́ wọn lòbí àdúgbò sọ̀rọ̀ ọba abdullahi ibn amr bí àmì káwà ni nípa ìdẹ́bí gbẹ̀rí dọ́dọ̀ ọlọ́run pé bébí ṣe ń ṣe aláàrùn ojoojúmọ́ ni yí onídọ́sílẹ̀ àdúgbò òru ni yí àwọn afẹ́ padà rọrùn mọ́ ọlọ́run ní àwọn padà bọ̀ yá lẹ́yìn sáré ọ̀bí ntòrò sọ́ta nàbí yìí sọ́lọ́lọ́ àdìsọ́lá ká ọmọ àti ò kí gbọ́dọ̀ fi gbá ẹ̀jẹ̀ èyí sàgbọ́n mi sọ́lọ́lọ́ àdìsọ́lá kókó mi bá ti gbà á nígbà rẹ̀. ilé kókó yìí àlẹ́ ìwọ̀n nínú àwọn ẹ̀rí lọ́gbàkó adé ìgbàgbé rọ́bà yìí hábùbọ́lá bẹ̀rẹ̀ rọ̀bì ìlà ìtọ́jú ọjọ́ kan náà wọn tó bá ń ka ìwé fàdọ́bí sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n fàdọ́bí ò lè kọ́ ṣùgbọ́n a máa bí wọ́n ti láì fìfì kí kankan ló lè tàbùkù ẹ̀ pé àṣọ pẹ̀lú tọ́jọ́ náà ló fi mú kọ̀ọ̀rọ̀ àdìwà orí ẹ̀rọ tó gba kájọ rẹ̀ lọ. kò kì í ṣe láì fi fàdọ́bí sallallahu alaihi wasallam àwọn afáàfáà gbọ́dọ̀ òbí yóò alámọ̀hún dárí wà á d shabahu wa allamal alamina al-kutuba wal adaba aláìwò ọ̀dẹ àdébí sallallahu alaihi wasallam ọlọ́run ló fi mọ̀mọ́. bí òjò wa lè kọ́ bẹ́ẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ọ̀kọ́ gbogbo ayé ọkọ̀ wọlé kókò ọkọ̀ wọlé àrùkárí ìjọra àti ẹ̀kọ́. gbogbo bẹ́ẹ̀ la tún bù bẹ́ẹ̀ la tún bù yìí o. ṣọ̀rọ̀ ayé afáwa yìí ìyá afáwa hàgbọ́ra bẹ̀rẹ̀ wọn bí wọn ọ̀sẹ̀ ìlú nígbà tó ní àwọn tí wọ́n pàdé bí ikọ̀ àkọọ́lẹ̀ wọ́n lè gbọ́ pé mo pàdé òun jọ̀sán àwọn àdìrẹ̀ hanzọ́là bóyá ló ti wà wọ́n ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fakọ̀ hanzọ́là mùdẹ́fìkì máa rí hanzọ́là ó ti di mùdẹ́fìkì olójú méjì náà tó lóyún ńlá nìyẹn ọlọ́kùnrin ẹgbẹ́ mùdẹ́fìkì káwá sọ pé ẹ̀gẹ́ ló pe rẹ̀ bẹ́ẹ̀ tó bá pè rẹ̀ bẹ́ẹ̀ kada da ga gani ta ku tin jara miji ko ta da al-nifaq la ku qadu ala al-nifaq al-amali fil amali tí ẹ bá ku ye ta je da do fe ki mu bi ke si won nu gbogbo ẹ náà ai ku ko du de ko le ko la si ara ka je ko la sori buru sala ibi bi saukarin da al fi al-thalith al-asfali min al-nar qala al-hujj lahum al-yawm ṣe fẹ́ ra wọn lójú méjì nìyí ọba wà nísàlẹ̀ náà olùrà láti lẹ̀ ìfún ọ ẹ̀rí bí bọ́ọ̀rọ̀ jù fún àkókò tó lágbára tó tí ẹ fún rẹ̀ ní yunifásitì àti anzala àti yunifásitì à àbákò sí tí ìkìlọ̀ jẹ́ láàrin ó ní tó wí ìyá ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹni sọ́nà lọ́wọ́ àlọ́ sọ́nà yunifásitì kò àti lọ́fún bí wọ́n dàbí ẹni pé àwọn alùjẹ́gbà ń rí náà ṣùgbọ́n ọ̀pọ̀ lọ́wọ́ ilẹ̀ ọba tó ń jẹ́wọ̀n ẹlòmí ní jẹ́gbẹ̀ lọ́wọ́ olùsùnmọ̀ ìgbàjẹ̀jẹ̀ lọ́wọ́ ẹlòmí o wọ́n bá jókòó láàrin ọ̀gbọ̀n sẹ́jú yọ́ wáyé gbogbo ẹ̀kọ́ ládùúgbò lọ ni ó lè máa báwọn èèyàn káwádà ó lè máa fi kíkẹ́ ọba lọ́ra dákẹ́ ó dáhùn bá wà níwájú àgbẹ̀bí sọlọ́lọ́ àìsílá tí bá yóò yà lùjẹ́gbẹ̀ tí ó yìí bẹ́ẹ̀ báyìí kí ipá ńlá lùjẹ́gbẹ̀ rí rẹ̀ ni. ìgbọ́n tá a bá délé tán á fásitì lẹ́lẹ́ àṣùwájá

gbogbo ìgbà ó máa di fúnra náírà káàkiri ẹlòmíì ló lówó akọ̀rọ̀ àlè ọdún ìta wá fẹjọ́ ọkọ rẹ̀ sí jọ́kẹ̀. gbogbo ìṣẹ̀lẹ̀ rẹ̀ kò tí ò sí ẹ̀rí kẹ̀kẹ́ kí ló lẹ́nu à àti tí lága gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́rì. ẹgbẹ́ òkú ṣe bàbá ìjọba ní ìtìkáfíà ìtìkáfíà ó dá àìjọ lọ ìtìkáfíà ọlọ́ọ̀lọ́ yìí. lẹ́nu bàbá rẹ̀ ti bẹ̀rẹ̀ ó ti kù láti wáyà bí. òtún ti fẹ́ lóògùn tó lọ ìtìkáfíà ẹ́ kájọ máa lọ sọ́hun ká máa lọ sí ìtìkáfíà lọ́hùn. tó ti fẹ́ jù níbi gbogbo àwọn bá ti rẹ̀ o ìgbàgbé fúnra wa wọ́n ti tó ah, ah, ah. ní káàdìsà ẹgbẹ́ táwọn bí kéke àsìkò kọ́ọ̀dì yẹ òkú bàbá ti gbọ́ wa àwọn kalẹ̀ ìyá tá a wà ń kalẹ̀ yìí kan tó ti kú wa lọ́wọ́ rí tó bẹ̀rẹ̀ ló wà lóṣù àsìkò kan àsìkò kan ni ìgbà tó ń gbọ́ tó fi pé yóò gbọ́ kéèyàn dárayá kéèyàn rẹ́rìn ọba ara lè ṣe àkùkù ọ̀rọ̀ rẹ̀ àṣà ó wà tó fi pé yóò pa lọ́rọ́ kéèyàn rẹ́ sí àlùkùrọ̀ ẹ̀rí bákan náà nínú àwọn ẹ̀rí tí tó tó tó ń gbówó ayé pé àdúrà àwọn olùdókòkò wọn ni ọwà lórí kan náà tó fún ìkùnà láwọn gbogbo òwúrọ̀ ọlọ́run fẹ́rẹ̀ ẹ̀jẹ̀ ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọba àlejò ó sì tún fẹ́rẹ̀ ẹ̀nu àánú púpọ̀ jù wọ́yọ́ ọ̀sẹ̀ alọ́run ẹ̀fẹ́ máa la yọ ọ̀fẹ́ alẹ́lẹ́ ọ̀dọ̀ ọlọ́run bí wàá fi jáde lọ́rẹ lórí bí ẹ̀ka ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ṣe tó ṣe jẹ́jọ́ tó ń kò rí kéèyàn tó ṣèyàn rí ilé kókó. Kí ni kọ́lọ́ mi rí ọ̀sẹ̀ ìyàwó rẹ̀ di kàtàkì ọlọ́run ló borí yìí tó bá ti pé owó jáde mọ́. ilé tí wọ́n wájà ń ti fẹ́ẹ́ jáde mọ́ yìí lẹ́nu ọ̀pẹ ìjọba ẹlẹ́tẹ̀lẹ́ ibi ìyá ọmọ yín lu lòún ṣe. ṣùgbọ́n tó bá gbé tó kò sí kí ìṣẹ̀yà gbogbo tó lò ọ̀rọ̀ rò. bẹ́ẹ̀ ilé kẹ́kẹ́ tó lè wà ní fẹ́yẹ̀ wíyẹ ọlọ́run fẹ́láṣí kì náà ọ̀rọ̀ gẹ́gẹ́ bá wọn kọrin ojú wọn ti ṣe kílò bí wọ́n ṣe yẹ ẹ̀ríṣà ọmọ mọ́ríàm bí wọ́n ṣe yìí jáde ìgboro àwọn ọ̀rọ̀ pọ̀ kò sí wípé ààrẹ lè fẹ́nu bàbá wa báyìí máa lọ sí di ìlú kókó yìí kátẹ̀ alápẹ̀rẹ̀ díẹ̀ nítorí kó súnmọ́ àsìkò tí wọ́n fúnni kó tó máa díẹ̀ díẹ̀ kábíwá rè ọ̀sùnmọ́ tó délẹ̀ ẹ̀jẹ̀ ká tó sáré mú kẹ̀sí nínú àwọn ẹ̀rí tó sáko ilé kókó àṣejù àdéhùn abdullahi ibn abbas kanáà tó wà lọ́jọ́ ọlọ́run tààlà àdìgúnmọ́ náà níbi sọ́nù ọlọ́run àdìsọ́lá ní iléyàtọ̀ ọ̀la iléyàtọ̀ ya tó sọ́nù ọdún òòtù òkúta wa ìkúta tí àwọn aláàjì máa ń sọ wọn wa. Àwọn akáàbẹ̀ ẹwọ́ orí méje yẹn, a ń sọ sáláwá kú sọ́wọ́, sallallahu alaihi wasallam. Àwọn àrí bí àwùsálẹ̀ áhùlá, ṣùgbò, ṣùgbọ́ òkúta kéékèèké tí ò ju bí owó ẹwà ẹwà èyí tó máa ń tóbi díẹ̀ yẹn, èyí tó kéré fẹ́ padà. Ó kúrò yẹn, orú òkúta yìí, ṣùgbò, òun ni fẹ́ gbó ẹ̀ẹ̀kọ́kọ́ oríṣiríṣi lọ́wọ́ àwọn olóògbé òkun lẹ́kọ̀ọ́ rírà èèyàn rẹ̀ rí tó yẹn bá tí wọ́n kàtọ́ bá rí wọn. ẹlẹ́mí lè sọ pé àṣà tí òun wọ́n ló dẹ̀ tí wọ́n tó ti fọ́lọ́wọ̀ ẹ̀ tó fi ní ká máa wá lé ẹ lóko. wọ́n fẹ́ ọ́ lóko kúta ní lárúbì ìdí lórí tó wà lẹ́yìn orí bì. ó ló jẹ́ ti rí họ́ǹsì lẹ́rẹ̀. báwọn mi máa ń wá ìjọ tóbi kan tó tóbi dáadáa wọn lọ́mọ ohun tó ṣe pé lẹ́gbàá ẹ̀. àdébù sọ́mọ náà sáláwá kó àwọn òkúta wẹ́wẹ́ wẹ́wẹ́ bíi méje wọn kò sọ́wọ́ àdèdè àbùfẹ́lẹ̀ àhùlẹ́ kárùgbò àwọn òkúta kéékèèké báyìí lè máa jù bẹ́ẹ̀ bá kọ́kọ́ kópa àṣetánì sì ni sẹ́wọ̀n pé àwa là ń pè lópa àṣetánì ọ̀sẹ̀ ìlú tọ́pọ̀ pé kópa àṣetánì ni ṣùgbọ́n kò tá fi ń ṣe ìjọsìn ni ẹ̀rí nígbà táàbí ní sọ́mi ẹ̀rọ sáláwá tọ́wọ́ sọ̀rọ̀ yẹn tọ́wọ́ ní ra ìyá kan ìyá náà wọ̀ ló. ẹ sọ́ra yín pẹ̀lú àṣejù torí ní ìgbà tó kó pàrọ̀ fáwọn Islam wa tá a wà ń bẹ̀rẹ̀ ayọ̀ ẹ̀fọ́ ẹ̀rọ tí mo sọ wípé ọ̀rí lọ́tún báyìí rọ̀zí làtàyè ìwà abọ́lá ọ wà láàárín àwọn ìwà bíburú méjì ẹ̀sẹ̀ awórúkà tó gbọ́ lọ́dọ̀ aláwọ̀ ọba sùhánù ọ̀tá alátọ́lọ́run yọ ní sí tí ó gbà lọ́wọ́ ọ̀dọ̀ orílẹ̀ èdè islam ẹni fáyà sọ pé ọ̀rọ̀ yóò kọ́ ọkùnrin ọ̀rọ̀ ìwọlé islam ìdíná fọlá ìwọ kò bàlá dé. ẹjọ́ bá tó lọ sọ sí ní yàtọ̀ sí islam ọlọ́run lọ́wọ́ ọ̀hún ọ̀sẹ̀ àfọwọ́ tó gbà láàrin gbogbo ìgbìmọ̀ wa. ọjọ́ bá fọ́ gùn òtún gbọ́dọ̀ lójú. ẹnì kò fún àwọn ìjọba ìṣọ́ láti ìgbà yóò pátá olóore dúró. bí ká sọ tó fi ọlọ́fà bí ká sọ lè ti ń gbá rẹ̀. àti ìṣòro gbọ́dọ̀ wọ́. àwọn ìjọba ìṣọ́ gbọ́dọ̀ pé àti ìṣòro gbọ́dọ̀ wọ́. ẹ̀ẹ̀kàlẹ̀ mẹ́fìlà ọ̀yà mẹ́wàá tàbí méjìlá yàtọ̀ kúrò ọ̀rọ̀ ṣáájú àyílà méjì lẹ́yìn àyílà nípa tí wọ́n fúlà méjì lẹ́yìn lọ́kùnrin lẹ́yìn ìṣà. Gbogbo ọ̀dá àbúkúbú lẹ́yìn ọ̀rọ̀ yẹn tí ìjọ lọ́jọ́ láti àdúgbò kéré mi lọ kí ló tó. Kàkà hùwà òkúkú ọ̀bẹ rẹ̀. Ṣé o sọ pé Fúlàmù nìyí? Ọwọ́ àlá ìṣòṣọ́jọ́ nìkan wá sọ pé òun tó ẹ̀rí láti àdàlùkájé ìtọ́jọ́ méjì yẹn éèsì ni wọ́n bá fi kí tó. Ṣíṣe kí Bíkù fi kọ́ lọ́dún bẹ̀rẹ̀ lẹ́jọ́ lè lóde kí. Torí ọ̀pọ̀ irú ìta ọbẹ̀ jẹ́ lọ́ba àjẹ́ ló pa ẹ̀sìn. Ọlọ́jà gbàgbé o. Ibi tó lọ bá lé oṣù kẹjú jẹ́sì báyìí nìyí. Kọ́lọ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ àárín máa jẹ̀bù mẹ́ta. Àkọ́kọ́ ń sọ̀wọ́ ajẹ́ mùsùlùmí wọn. Two ẹni yẹn tó lè átúndé ìfúláàmù. Jẹun tó ìtòrí sọ́lọ̀ bẹ́ẹ̀ ni. Three átúndé kíni o àtúntẹ̀lé lànà débi sọ́lọ́ lọ́hàlẹ̀ sọ́lá. Ajá gbogbo ní ìfúnni kì í Ọ̀rọ̀ ni mo ń bá wọn yọ̀ ọmọ bá ti wúni lè yọ́n ṣe ìbàlẹ̀ ẹnìkà orúkúta ṣe kọ́bá ti wọ̀ ọ́n ṣe ìsìláàmù bí ẹni tí wọ́n fi rẹ́yẹ sọ pé kàṣe kí o kàṣe rè ìtọ́jú kọ́sì tí òun àti gbọ́ ohun tó gbúra ọlọ́wọ̀n nígbà nínú ilé ẹ̀rọ ọ̀fẹ́. Ṣébí bẹ̀rẹ̀ sí àdúgbò bí ìjù. Bákan náà, àkójọ rẹ̀, ó ti lè wọ̀ dájọ́dọ̀. Wọ́n kò fẹ́ dájọ́ àwọn àkàrà àríjò bí wọ́n gbèrò. Lórí ẹgbẹ́ tó ṣe kàdíwà, ẹgbẹ́ ìjìnlẹ̀ ni, àbọ̀dù tí, àbọ̀dù àyẹ̀. Ó bá fẹ́ ìṣẹ̀lú ńlá, àbọ̀dù ẹwọ ìṣẹ̀mọ́lẹ̀. Nígbà àwọn ọjọ́ ẹni ìṣẹ̀mọ́lẹ̀ nìkòrò, ẹ̀ṣẹ̀lú ńlá ni. Ìjọba wa fi kẹ́sẹ̀ ní látó ìjọba kọ́gbọ́dú kẹ̀kọ́. Torí wọ́n lọ́wọ́ bá sọ nípa ẹgbẹ́ ní ìṣẹ̀lú àti yóò ṣọ́ra tàdé ẹ̀rọ náà wọ̀ ní sàtọ́ níjì láti kẹ́rì ìkójú owó tó tọ́jú ṣùgbọ́n wọ́n yẹn tèrò wọn tó dẹ̀ dá nípa ìwọ̀n yẹn sá. ẹni tí ò padà bì yìí mo ní fún ẹ̀jẹ̀ ń tọ́lá wò. ṣé mo gba àwọn ó ti jàmbá ó jalè ó pààyàn ọmọ rẹ̀ náà ti kó síbẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn kàwárì ìfọ́lá ìdájọ́ ti wọ́ orí tó gbọ́dọ̀ ti ti gbòòrò ẹ̀sẹ̀ nílá tí èkú sẹ́fọ́ ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ ìyẹn ìdájọ́ ọ̀tá nírì yẹn sẹ́wọ̀n pé ìdájọ́ méjì wọn nífẹ̀ẹ́ nìyẹn. ó kúrò lórí ẹrú àwọn onígbó fún àti àbúrò. ṣé ìyá mi ṣe ní kẹfẹ́ ni wọ́n ní náà yà á lọ hó báyìí kan nítorí kan jalè. ṣé ìgbé kẹfẹ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni àgbà fún jalè. nítorí kò ṣe sí rẹ̀ ìyẹn láyé gbégbà ìdájọ́ tó kiri ìgboro káàkiri sí yẹn.

ẹ̀wọ́n ní bùkọ́ rọrùn ìkẹlẹ̀ àwọn wọ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ara ní ilé ní láyé káàdì ẹ̀kọ́ ọ̀rún lé, olùbùkọ́ rọrọ̀ ayé. Ìkẹ́lẹ̀ àwọn tó ṣe wípé wọ́n lọ ṣe ẹ̀wọ́n wọ́n ṣe gùlúwù nínú ìdájọ́ táàrí ọlọ́gbọ́kẹ́ náà àwọn àfáwa. Ṣọ́kùnlẹ̀ lùkọ́rì ìbírí àfihàn Àwọn àríkàwà rí ní àwọn bídí àtẹ́wà ń ṣe Ẹ̀sáwò, àwọn ògùn àtúwà ń ṣe ẹgbẹ́ àwọn àwọn bíbí ààrẹ ẹ ẹ̀sìká ẹ ẹ̀rẹ́dà ẹ sọ pé wọ́n lè ṣe mọ́ṣáláṣí bíi ní ọ̀pá yìí gbogbo ẹ̀rọ ọkẹ̀ sọ kí lè wá ní fún wa ẹ pé àyè àwọn fẹ́ kí ẹ̀wọ̀n tó ẹ máa kà ẹ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá alẹ́kẹ̀ẹ́ wà ń sẹ́yìn ní sísọ́ ṣe dìde nígbà láti bí àná àbí kẹta wọn ló ti bọ̀rọ̀ ládàrà dáńdọ̀ ìlú. Gbogbo àwọn ẹlẹ́ẹ̀gọ́ olówó rẹ̀ ni. Wọ́n ti kọ́ wọ lóṣù wọn kíkẹ́ olúwọ̀ kẹ́kẹ́ ẹlùkálẹ̀ ń fẹ́ta láti òṣò bí báyìí tó ń gbé tẹ́sẹ̀ ìbá ìwọ̀n sọ̀rọ̀ méjì lágbájá tí ó fèrè ní ẹ̀dàkù kí ni lè wá kọ́ wa ọdẹ wa ti ra dáàtí ń sá dáàtí jọ ń fọ̀rọ̀ gbogbo kọ̀ọ̀ táàjọ ń sàǹfà lára alápìjà yìí

tí o bá sì ti sọ̀bọ̀ lọ́dọ̀ ahùn sọ́gbọ̀n àjàmọ́ alẹ́ ìtàgìtà àbíọ́. Bàbá ìjọba òun àwọn òdodo báyà tó tó ìgbà. Ọdún gbàgbọ́ ìbẹ̀ tí ìbàdí ẹ̀sẹ̀ kiri ó bí kù. Ẹ̀rí. Inú rẹ̀, àwọn àkàlà ògbóni ètò wọn lójú ọlọ́rẹ́ amúlòdùn máa rúbọ ọ̀dọ̀ ìyàdó kàbí àwọn ẹ̀sẹ̀ ìjìlá. Àwọn bá lọ sí kòró jù fáwọn aláṣẹ ti wọn. Àwọn aláṣẹ làwọn ń ta kojú à ń ṣe ámúrùn àwọn obìnrin ọ̀nà ìyànà ló ti à ń kọ̀ bàjẹ́ kí lọ sí ìṣẹ́ aláṣẹ. ṣé o ti nínú mẹ́rin ìgbà wọn lò fún mi a lọ sí ìṣẹ́ aláṣẹ. ó lọ gbọdọ̀ gbọ́ aláṣẹ tí wọ́n bá ń bú lọ́wọ́ gbọdọ̀ láti. ẹ̀wọ̀n ìdẹ́jọ́ ìgbọ̀n yóò ń kòwò owó òní kú ọwọ́ tí wọ́n bá fẹ́ pa aláṣẹ ó ní à ìwọ́n lè pa aláṣẹ ìsúmọ́lù ni wọ́n ti ẹ lọ́wọ́ sálá olùbẹ̀rù ó ní ohun tó wù fi sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí wọ́n ń sírò àwọn àìdá tí òsùnmọ́lù ṣe ìyá àwọn ẹni tí wọ́n fẹ́ lọ sí tòun lè ra aṣọ fún orí ìṣẹ̀rá ẹ̀. aláìsàn ìgbà yìí máa ń ṣe tí wà gbèsè àwọn yìí rẹ̀ ẹ mọ ní ọ̀rọ̀ jẹ́ fífọ́ sí buhari láàárọ̀ yìí aláìsàn òkúrú tòun. àwọn yorùbá wọ́n ní ọ̀rọ̀ ní máa ń síwájú ọ̀tà àdíjà. kékeré àwọn ọ̀dọ́ ta jẹ́ oníkàrọ̀ máa jẹ́ tí ó dùn wá. ó lè wò ó rẹ̀ ṣẹ́ra kálá àtọ̀dé mi nítorí àìsàn ìgbọ̀n lẹ́nu tomato àìsàn ìgbọ̀n lẹ́nu tí

ọdún lọ́kọ́ ti di àwọn sọ́jà àwọn sọ́jà àdíkè sára àwọn gbọ́ ya àwọn sọ́jà bá ní àwọn sàfẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ kan sára àwọn rí ẹ̀rẹ̀ lọ bá wọn bu wa padà wọn láwọn ti pa. ẹ̀ka àdúgbò wa ṣé ọkọ̀ à ìbí lóyún tó gba ọmọ òṣèré tó fi o ó lè má lọ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó máa ń ṣàbíru tó lé jẹjì ẹ̀ka máa ń wọ́n jẹ́ ní o ó lè ṣàbíru kẹkẹ o alábìrù gidi òun làbíru sọ̀rọ̀

abájọ bá bàjẹ́ ọ̀wọ́ náà káwọn gbọ̀ wá ọkọ̀ wá ọ̀túnkọ̀ wá tòun ti bẹ́ẹ̀ wọ́n padà bá bẹ̀jẹ̀ rẹ̀. bá fi jẹ́ rí ọtọ́ ìdílẹ̀ ilẹ̀ mẹ́rin ẹ̀dọ́ tí òrò tó yẹ ju gbogbo wọn. àwọn ẹni tó ń pè lálàsẹ̀ nìyẹn. nínú àwọn àlùmọ̀ràn tẹ̀ sí yìí àwọn àṣàṣe jù àwọn náà ṣe gbọ́nà nípa àlàáfòfin màrún fọdún àlàlẹ̀ ló ń tẹ́ látàrí bẹ́ẹ̀ wọ́n bàbá lọ wọ́n lọ àwọn aláṣẹ. àwọn adigun aláṣẹ lọ́gbà náà tó ti owó ìjọ́ni àṣọ kádárì àwọn ti dára lè mú kárì ni àwọn arígbé kí wọ́n ti kọ́ mú kárù lọ́dà láti lọ àwọn bí sáṣe jù ẹni tó kọ́ fi sọ wípé lórí àtijì nígbà bí ìkẹ́ ó kú lè wọ kí èèyàn ṣàṣe ètò èèyàn lè tú lábẹ́ àṣe ètò àṣejù lè tún wọ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ àṣejù lè wọ ẹ̀dẹ̀ oríwọ̀ àṣejù kú lè wọ̀. Kí ló lọ́wọ́ ta ìwọ̀n ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ orí ìkọ́ nítorí jíjẹ wọn lè kú àtẹ̀rí olórí àtẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ gbogbo ẹ̀pátá wọn gbà jẹ ni. àwọn ọ̀sẹ̀ sọ pé àwọn ń sọ̀rọ̀ àwọn sọ̀kùtù wọn bá wọn lẹ̀ àwọn ọ̀sẹ̀ ní káwọn bá fò sílẹ̀ ilé ẹ̀mọ́ ẹ máa rí wọn lẹ́kọ̀ọ́ bí bàyà ni wọ́n di àwọn ìmọ̀ sí àwọn sọ̀kùtù wọn wọlé sọ̀kùtù wọn wọlé wọ́n dàrú mọ̀ sí. àwọn kan làwọn wọn bojú àwọn kan kò ní bojú wọ́n ẹni tó wájà wájà ilé ọ̀rọ̀ àpariwo torí wọ́n gbàgbé wípé kò sí nǹkan tó lè ṣe jáde wọ́n mọ̀ yíṣẹ́ kan ju kí ni lọ́wọ́ tó bẹ̀rẹ̀ tẹ̀lé àmẹ́bìrì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó ti dáwọ̀ àfáwà kan ní àtúndẹ̀tú bàtúrúnẹ̀tún ìjọba túnbẹ̀ gẹ́gẹ́ láti bára bí ó jẹ ká jẹ́ mùsùlùmí parapọ̀ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ mọ̀kùnrún lẹ́tọ̀ọ́ tí wọ́n bá ti lóò ní wọn gúnbà ìdí ìlú yóò ní kàlá àbọ̀ sáàjọ ṣe ọ̀gájọ́ àlejò ṣe. àwọn èèyàn wá rọ̀ àtìkí wa tó wá wọ rírọ̀ yẹn àtàkì tó lè wọ rírọ̀. ọ̀nà tó gbà wọ́n ọba sọ wípé ẹ torí kọ̀ọ̀kan kálá sí àlejò omi ẹja bá àwọn ti wẹ́gbẹ́ ẹlẹ́sìn ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kejì wá ẹlẹ́sìn kejì ni wọ́n aláhìírọ̀ ìṣèṣirí lọ dáhùn ẹ̀díyàn tó ti kẹ́kọ̀ọ́ ọ̀dọ́rẹ̀ kalẹ̀ àwọn tó dálẹ̀ ń lúwa ọlọ́run ti pàwọ́ rẹ ọlọ́run sì ní jẹ́ wọ́n yí ìmọ̀ àtàwọn mi àwọn tó fẹ́ máa rẹ̀ wọ́n ní àwọn mú kíkẹ́lì ọ̀gbọ́n àti òkúkúkẹ́ òwò pátá àwọn tó àwọn káwọn tó máa ṣàkókò nítorí kálá sí alẹ́ wa lò lá ilaha illallah. kílò yẹn àkójì fún ẹ àtòjì gbọ́dọ̀ wọ rírọ̀ rẹ̀ ṣe àìlẹ̀ wàlá ẹ̀lùbárà ṣèṣì àti yìí mọ́lẹ̀ tó àgbẹ̀kán ẹgbẹ̀ wọ́n lè ní kánsílà àdúgbò ilé àbí jamani ilé àbí gómìnà ṣèṣì eh, ilé ọ̀dà àrẹ orílẹ̀-èdè abadan tọ́ba lè ní tòmí ọ ìfẹ́ mi ọlọ́run ní ti fún màá sì fi fẹ́ mi ànẹ́bí màá fi fún tẹ́lọ̀ ọlọ́run àtàwọn onígbàgbọ́ òdodo wọ́n tẹ̀ ká eh wọ́n ẹ̀fẹ́ gòlóòwò tó wà wà nínú rírọ̀ yẹn àti gòlóòwò tó wà nínú rírọ̀. ẹ wá rí àwọn ẹni kókó yẹn oríṣi ń sọ̀rọ̀ lẹ́sìn máa rí kí n tó bó ti di pé ipò wo ní Islam wà lórí ẹ̀. ẹlòmí kò bá tún sáfù ẹ̀ ìgbà ẹ̀rọ ọlọ́wọ́ ọba báyìí ọ̀sẹ̀ gbogbo yóò gbogbo ó yí kẹ̀kẹ́ kẹrẹ̀ ó lè mú ẹsẹ̀ kọ́ máa tẹ̀sẹ̀ mọ́lẹ̀ báyìí ọ̀tẹ̀ ọmọdé ó yẹ kọ́ tẹ̀ gidigidi ọ̀sẹ̀ òkú kẹ́kẹ́ sáfù yọ̀ ọ́ ó pé nǹkan tó wà ní Islam náà ni pé kálà fún kàmá wàhálẹ̀ fún àṣẹ ìtọ́nù kó má kò sínú ẹ̀ ló bá tán kí kókósọ yẹn kò ti dé di ara wọn èsì pé yóò kẹra wọn lọ́rọ̀ ẹ̀yẹ níbi tó ń tẹ̀lé kéré àti tó tóbi kú òní òsì kẹra wọn wàhálà ó padà dé bẹ́ẹ̀ ni yóò ti di ara wọn lápẹẹrẹ níta gbé kọ́ọ̀pù yìí lẹ̀ ibi tí mi wà báyìí a rí i pé kò ṣe déédéé rẹ̀ níbí báyìí ebi tó dọ̀tẹ̀ kọ̀ọ̀tà ọdún ti sílẹ̀ òdì ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ kéré àti tó tóbi tó wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ tó bá gbó mọ́lẹ̀ báyìí ó lè ẹsẹ̀ rẹ̀ débi pé yọ padà kúrò lórí ìrù ah